إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لين باتي يا ليك اسم الله ولا اترى في علم عنه فعن محمد صلى الله عليه وآله وسلم أبي الله من المتبير إليه سياسة ما شيء أدوية ورد nínú ọ̀rọ̀ ọlọ́run lónìí ọlọ́run kó ṣe ní sábà bí i mọ̀nà fún tí a tí a ń gbọ́ ọlọ́run kó ní ìbálẹ́jọ́ níbi tí a bá tẹ̀síro wa dé lánàá níbi tí ọlọ́run bá níbi tí ọlọ́wọ́ bá tó ti ń ṣàlàyé fún wa ìṣesí àwọn kan nínú àwọn aláìgbàgbọ́ tó ṣe pé tí ọlọ́wọ́ bá tó bá fi àdánwò kàn wá bí ọlọ́run bá wá mú àdánwò yìí kúrò sí wọn dá wọn ò ní fọpẹ́ fún ọlọ́run níṣẹ́ ni wọ́n tún wá rí fún nǹkan mìíràn lẹ́yìn ọlọ́run ọba ọba adẹ́dà ọ̀rọ̀ nípa àwọn aláìgbàgbọ́ àti ìṣesí wọn agbọ́nrin rẹ̀ náà ni a ti wà léyìí tó ń jẹ́ ìbáṣepọ̀ pẹ̀lú àyà tí ta sí àti àyà tí a ti máa bẹ̀rẹ̀ lónìí ìṣesí àwọn aláìgbàgbọ́ tí ọlọ́run ọba ọba tó lòdì púpọ̀ oní ìyẹlọ́wọ́ bá ń sọ fún wa lábẹ́ ìpa nǹkan ní ìpọ̀mọ́ lọ́run àbí nǹkan tó jẹ́ ìpín ìtọ́lọ́run ẹ̀tọ́ ẹ̀ kátùmọ̀ ẹgbẹ́ fún ẹ̀dá ọlọ́run ìṣesí yìí ìṣesí tó burú jáì ọlọ́run ọgbọ̀n tó pẹ̀lú èyí ni ní ọlọ́run ọba subhanahu wa ta'ala ló tún ṣàlàyé fún nínú àyà tí a ti bẹ̀rẹ̀ lónìí èyí ni àyà 66 sóràtò náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويجعلون لما لا يعلمون نصيبا مما رزقناهم تالله لتسألن عما كنتم تفترون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتجعلون

ọba tó kẹ́ gbogbo wa láyé ọba tó ṣe wípé òbẹ̀rún tó bá fi ṣe ẹ̀nìkan ni ó kẹ́ tó bá ti jọgbọ́n jà lùkẹ̀yàmà abẹ́ ọlọ́run àtẹ̀mí àtẹ̀yìn kó fi wá sínú ẹni tó kẹ́ níjọ náà ربنا يجعلون مما لا يعلمون نصيبا مما رزقناهم Thank you ọlọ́ọ̀bá ọ ń fún wa nírò nípa ìṣe sí àwọn ẹlẹ́bọ àwọn pèsè yìí ìṣe sí wọn títàpá ní tọ́lọ́run tí ọlọ́run ọba kò ní ṣẹ̀ṣẹ̀ rárá nínú àwọn ìṣesí iná ni wọ́n fi jẹ́ ẹlẹ́bọ wọ́n fi jẹ́ ọ̀ṣẹ́bọ pẹ̀lú ọlọ́run يعبدون إلا Ọlọ́ni àwọn aláìgbàgbọ́ wọ̀nyí, wọ́n máa ń yọ ìpín kan sọ́tọ̀. Nínú tọ́lá àwọn bá bí i ń wọn wọn nípín yìí, nínú dúkìá àwọn nínú nǹkan oko wọn ní òòtà lórí wọn àyọ̀ èyí ni nìpìlẹ̀ tó bí ẹ̀bọ̀ olóko wọn ayọ iṣu tí wọ́n bá dáko wọ́n jọ pé iṣu èyí àwọn òní jẹ́ òǹtà ni ó jẹ́ bó bá ṣe pé àwọn nǹkan ọ̀sìn ni wọ́n lè sọ pé nǹkan ọ̀sìn yìí ó ti dèrò ẹnìkan kan ò gbúdọ̀ gbó mọ́ ó ti di tòṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wọ́ bá ń tọ́ka sírù ṣe sí yìí pé nínú ṣe sí wọn ni pé wọn á yọ ìpín kan sọ́tọ̀ nínú tọ́lọ́wọ́ bá fi jíǹkì wọn wọn ò ní fọ́ lọ́hùn òòṣà ni wọ́n fi wọ́n fi sọrí òòṣà wọ́n fi sọrí nǹkan ní lẹ́yìn ọlọ́run èyí ni ló bí àṣà ẹbọ rúrú wọn á fi oúnjẹ wọn á fi rúbọ wọn lẹ́nu kankan ní oúnjẹ òòṣà ló lélẹ́yìí ó lè ṣe nǹkan ọ̀sìn wọn àfàkalẹ̀ ó lè ṣe ẹran ó lè ṣe màálù ó lè ṣe ràkúnmí ọlọ́wọ́n bá náà wọ̀nyẹn bí àlùmọ́nà lọ́la àlẹ́mùnà nàfi dámí máa rọ̀gàkù náà wọ́n. ẹ wo bọ́lá wọn bá ṣe ròyìn àwọn òṣà wọn yìí ọlọ́ni mọ́ lára àlẹ̀mún àwọn nǹkan tó ṣe wípé nǹkan kan ò yé wọn igi lásán ni wọ́n òkúta lásán ni wọ́n mọ́ lára àlẹ̀mún ẹjẹ́ alúnà lìmọ́ lára àlẹ̀mún àwọn nǹkan tí ò dá nǹkan kan mọ̀ wọ́n lè jẹ́ òkúta wọ́n lè jẹ́ di wọ́n lè jẹ́ dò wọ́n lè jẹ́ sígìdì wọ́n lè jẹ́ èrè àwọn nǹkan wọ̀nyí jẹ́jẹ́ wọn ni wọ́n bí àwọn òmọ̀ nǹkan kan ọlọ́ọ̀bá wá ní àwọn èrè wọ̀nyí ló wà tún wá yíyọ àwọn nǹkan kan lẹ̀ lára ọ̀sọ̀ wípé iṣu yìí ti èrè yìí ni ẹran yìí agbo yìí agbo funfun yìí ti òòṣà ni òsà òsì lẹ́nu tí ó fi gbogbo àwọn nǹkan awọn àwọn èyí ò mọ nǹkan kan òòṣà ò lẹ́nu tí ó fi jẹun kò lè sọ pé bí ń pa òun kò lè sọ pé òun ti gbogbo àwọn òòṣà wọ̀nyí ọlọ́run bá nìkan ni ọba onímọ̀ kò sí ń tó ìpamọ̀ kò sí ń tí bímọ̀ kò sí ń tó rèémọ̀ ọlọ́run bá wá ọlọ́ọ̀bá ni wọ́n rọ́jú alúnà ní máa láyá àlàmù nánà sí ìdámi máa rọ̀gbà kúnnà ohun ọlọ́ọ̀bá ni nǹkan tó jẹ́ pé ní ọlọ ni mo fi jí kí wọn nǹkan oko yí tó dá kò tẹ̀yìn ní ọlọ́ àwọn nǹkan ọ̀sìn yìí tó ń bí sí tó ń rẹ̀ sí kò tẹ̀yẹ̀ ní ọlọ́run ẹ wá mú nínú tí mo fi bí sí ní ẹ wá fi sọ yóò sà ẹ fi sọ ní ọlọ́run ọlọ́run ọba ní tàlá ọlọ́run ọba ní mo fi èyí ọlọ́run mo fi ra mi búra Ọlọ́run bá ní mo fi èyí ọlọ́run mo fi ókò ara mi mo fi búra. A sì ilé ẹ̀kọ́ e, wọ́pọ̀ ìròjọ́ nípa ń jẹ́ iṣẹ́ yìí tó bá déwájú ọlọ́run àmẹ́kùn tó ń kẹsàrú ọ̀rùn.

ọlọ́wọ́ bá ní gbogbo ẹ̀yìn tẹ́ bá ń ṣe bẹ́ẹ̀ tàwà ọlọ́wọ́ bá ní gbogbo orúkọ ara ìní ọlọ́wọ́ bá mọ́ bí fúra ń tí ìpè ní mò ń sọ bẹ́ẹ̀ bá lọ jáwọ́ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá lọ pàdé ọlọ́run pẹ̀lú ìṣesí bẹ́ẹ̀ Thank you. Báàbù nílé ẹ̀kọ́ wọ́pọ̀ ìròjọ́ níwájú èmi ọlọ. Ìbẹ̀rẹ̀ ajé mo ṣe fún yín, ẹ̀sì tí ń sọ rí nǹkan ní lẹ́yìn èmi ọlọ. Èmi ni mo ta oúnjẹ fún yín. Èmi ni mo gbé káwọn nǹkan ọ̀sìn yín máa bí ti kó máa rẹ̀ sí. Ẹ̀sì wá ń jẹ ẹ̀ta nínú àwọn nǹkan wọ̀nyí, ẹ̀sì sọ rí ìtàn. Ọlọ́run bá ní màá bí ń tó bá dìjọ́ ogun dáàlù sí àmà ọ̀rọ̀ ọba ó kọ pámọ́ ọ̀rọ̀ yìí púpọ̀ tàlá kọ́sàmù ní ó búra láàm láàmù tàòkì nọ́ọ̀n nọ́ọ̀nù tàòkì ìkàpámọ́ mẹ́ta ló ń bẹ nínú ọ̀rọ̀ náà ọlọ́wọ́ bá ní tàlá ọ̀rọ̀ Ọlọ́ni mo fi ókò èyí ọlọ aláàbò fi búra. Ọlọ́ ọ̀gá ni wá bí i lè gbogbo ẹ̀yìn tẹ gbélé ayé ṣe bẹ́ẹ̀. Nípa gbogbo ìrọ́lẹ̀ pamọ́ lọ́run àti àdáyà rọ̀ ní ọlọ́ọ̀gá ní ẹ̀rọjọ́.

wọ́n tún ní ọlọ́run ọba bímọbìnrin wọ́n lọ́lọ́run ní àwọn ọmọbìnrin nínú àwọn ọmọ tó bí wọ́n láwọn rí ní àwọn ọmọbìnrin lẹ́ẹ̀fì náà àwọn tó ń yàwòrán áńgẹ́lì wọ́n ya ọmú sí wọn láyà abẹ́rẹ̀ ìrìn tọ́bá yàwòrán ìgbàgbọ́ àwọn aláìgbàgbọ́ ti pẹ́ náà ní báwọn mọ̀lẹ́kà ọmọbìnrin ọlọ́run wọn ọlọ́run bá ní gbogbo àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ní ó kọwọ́ pọ̀ ìrú jẹ́ ọlọ́run Kọ́dọ̀ ọlọ́run wọn aláwọn mọ̀lẹ́kà tẹ rí ní àwọn ọlọ́mọbìnrin ni tí wọ́n sọ ní ó ju ẹnu wọn lọ. ní gbogbo tí wọ́n ń ní ara wọn sọ, ń tó bọ́ sí wọn lẹ́nu kò sódò ló ń bẹ̀. wà láwọn máa ṣàwọn ọlọ́run ọba ní gbogbo ohun tí wọ́n ń sọ tí wọ́n ní kì í ṣe tèmi ọlọ́run ni òbí ma lọ́ba ni ìsìlọ́bìnrin lọ́ba ọlọ́run dá wọn màláíkà ó wọ́n lójúṣẹ́ wọn kì í ọlọ́run ọlọ́wọ́ bá láwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ ọlọ́wọ́ bá ní tító fún ènìyàn ọlọ́run fẹ́jọ́ pé wà wípé àwọn èèyàn wọ̀nyí wọ́n ń tàbí ọmọbìnrin lọ́dọ̀ ọlọ́run pọ́lọ́wọ́ bá obìnrin àwọn ọmọbìnrin ọlọ́run sì ni àwọn màláíkà ọlọ́run ní ọ̀rọ̀ tẹ́ni tí wọ́n ni wọ́n ń sọ kò sí bẹ́ẹ̀ ìgbàgbọ́ yẹn náà ló mọ ń lára àwọn tẹ́ ń ra ìyẹ́ sí wọn lẹ́yìn ààrẹ rẹ̀ fún yẹn nínú kùránì páwọn mọ̀lẹ́kà nílẹ̀ àmọ́ tọkùnrin ni wọ́n tóbìnrin ni wọ́n ọlọ́run òsì dọ́kùnrin ròyìn mọ̀lẹ́kà kò sì fi dóbìnrin ròyìn àwọn mọ̀lẹ́kà kò pè wọ́n lọ́mọ rẹ̀ gbàgbọ́ sí mùsùlùmí nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá ti ń pe àwọn mọ̀lẹ́kà lóbìnrin àbúwá ń pè wọ́n lọ́mọbìnrin ọlọ́run ọlọ́run níta ìlọ́ọ̀ọ́ Ọlọ́run bá ní mo forúkọ mi tí ń jẹ́ aláàmò ti búra. Ọlọ́run ni ó kàwọ́ pẹ̀yìn, rojọ́ níwájú ọlọ́run lórí irọ́ tí wọ́n ń pa ọ̀hún. Ìgbà tọ́lá wọn bá bá ọ̀rọ̀ yìí dé bí kan, ó wá ń sọ ìṣe sí ìtàwọ́ ọmọ ènìyàn. Ẹ̀yìn bẹ́ẹ̀ ń sọ ọlọ́run làwọn mọ̀lẹ́sà. ọlọ́dúnkò lẹ́yìn náà lẹ́nu tó ṣe pé ìyàwó ní bá lóyún tó bá bímọ tó bá jẹ́ ọmọkùnrin inú yóò dùn tó bá jẹ́ ọmọbìnrin ẹ fojú pé obìnrin ṣe jẹ́ ọmọbìnrin ọkùnrin ń jẹ́ ẹwà lọ́lọ́run òbí ọmọbìnrin lọ ìròrí tó bá ṣe pẹ́ ní ẹlẹ́sẹ̀ ẹwà lọ́lọ́run ògbìmọ̀kùnrin kankan obìnrin gbogbo ọmọ oníra ọmọ ẹ̀ka bó tilẹ̀ jẹ́ pé àtọkùnrin àti obìnrin ọlọ́run ló dá ọlọ́run wá fẹ́ dá ìròyìn yẹn padà sí wọn pé àtọkùnrin àti obìnrin ẹ̀dọ́ ọlọ́run ọba ni wọ́n ń ṣe àmọ́ ọlọ́run ò ọlọ́run bá mú wà ìdá búṣírá dùn bíi ọ̀nsá. ọlọ́run tí wọ́n bá fún ẹnìkan nínú wọn ní òdòdó péyàwó rẹ̀ bí máa bẹ̀rẹ̀. ọlọ́run bá mú lójú ẹsẹ̀ náà lójú rẹ̀ ó kúrò ojú rẹ̀ yóò fojú ro lẹ́nu tí ó pa ìbínú yọ pé ó ti bí obìnrin tí ò bí ọkùnrin. Sábà ti fẹ́ wá ti ikú ẹ pé ìwọ ọmọ yóò wá máa fara pamọ́ lórí òòjú lé. Yàtàwárá ayé yàtàtàtàr yóò máa fara pamọ́ tábàbẹ́ wá sí pé ẹkú ewu ọmọ látara kóbìnrin ìyàwó ẹbí ọlọ́ọ̀bá ni yóò rí ìròyìn ẹgbẹ́ jẹ́ bí ìró ìbànújẹ́ àti gbọ́ ọmọbìnrin ọlọ́ọ̀bá ló ń bẹ nínú àwọn ẹ̀ṣẹ́ ti yí bẹ́ẹ̀ Yóò wà máa ronú gbogbo làágbé ṣe báyìí. Àyùmùsíkú ni wọ́n rẹ̀ ahùn wọn pé ṣe ká gba ọmọbìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ṣé ká gbà kóbìnrin la bí ká gbà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú àbùkù pẹ̀lú ìtìjú. Àti ká ṣe ẹ̀ lọ́wọ́ ní ọmọbìnrin ọmọ kámọ̀ kó ti kú pé kò sí. Ọlọ́run ọba ni ó burú jáì lẹ́yìn aláìgbàgbọ́ ṣe ń ronú. Ọlọ́run ọba ló burú jáì bẹ́ẹ̀ ṣe ń dájọ́ pẹ̀lú ìfẹ́ inú ara yín. Tọ́mọbìnrin ó sọ ọmọ ní. Áyà yìí, ọlọ́run bá ti tún àṣírí ìṣesí àwọn lárúbáwá aláìgbàgbọ́ ṣáájú kánẹ́bí o tó dé kí ni ìṣesí wọn ọ̀hún ó náà ní wípé ọmọbìnrin lọ́dọ̀ wọn ẹni àbùkù lọmọbìnrin torí pé wọ́n rí pé gbógun bá dé obìnrin ò lágbára kò lè jagun gbogbo ohun tọ́mọbìnrin bá tún wá ní gbogbo wàhálà tẹ̀ lórí ẹ̀ ẹ̀kọ́ kan lẹ fún ni ìmọ̀ kan lẹ fún ni òye kan lọ fún ni dúkìá kan lọ kó fún ni ogún kan ló jẹ́ ẹni bó tilẹ̀ kọ́pọ̀ sí yóò tún kó lọ ilé ńlé bó bá lọ́kọ́ yóò tún kó gbogbo ẹ̀ lọ́sílé ńlé gbogbo àwọn nǹkan ẹ̀ làwọn lárúbáwá papọ̀ tí wọ́n fi kórè ọmọbìnrin tí àwọn bá bí ọmọbìnrin ìmọ̀ kẹgbàá pẹ̀lú ìtìjú pẹ̀lú ìjọwọ́ bojú àbí ká ti ẹgbẹ́ ọmọbìnrin yẹn láàyè wọ́n sì lọ rí mọ́lẹ̀ wọ́n pa á ó dìgbà tó yàwó wọn bá tó bímọ ọkùnrin nínú wọn tó dùn ọlọ́run ní ṣe sí yìí bẹ ṣáájú sí islam tó dé ìgbà tí islam dé islam gbógun sí pé kò ní gbéjọ bẹ́ẹ̀ bọ́mọkùnrin ṣe lẹ́tọ̀ọ́ kó tẹ̀ bẹ́ẹ̀ náà ni ọmọbìnrin lẹ́tọ̀ọ́ kó tẹ̀ bọ́mọkùnrin ṣe lẹ́tọ̀ọ́ kó lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ náà lọmọbìnrin lẹ́tọ̀ọ́ kó lẹ́kọ̀ọ́ tọ́wọ́kùnrin bá ti láádá níwájú ọlọ́run yóò gbé gbẹ̀ṣá ọmọbìnrin náà ó gbẹ̀ṣá níwájú ọlọ́run ọlọ́run bá tún ọ̀rẹ́gbẹ́ mọ́ni amílẹ́kọ̀ọ́ rẹ̀ àmì ń àwọn ta ọlọ́run ọmọ ọ̀jọ̀gbọ́n ìgbẹ́ ọjọ́ bá ti ni Tó sì jẹ́ ń tó ní mẹ́rin. Ọlọ́run ọgbọ́ ìsọpọ́kùnrin nìkan ní gba ládá àtọkùnrin àtobìnrin, al-mu'minuna wal-mu'minat. Ba'duhum awliya'u ba'd. يأمرون بالمعروف وينهون عن Ọlọ́run ọba gbogbo yẹ wa, ọlọ́run ọba ó fi ọkùnrin àti obìnrin ṣe dọ́gba ń dọ́gba níbi kágbà láádá, níbi kákẹ́kọ̀ọ́, níbi kásin Ọlọ́run ọba ò fi àtọ̀ sáàrin ọkùnrin àti obìnrin, bóbìnrin àjọgbàládá lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ ní gbogbo torí pé gbogbo ìròyìn kó mọ́ gbàládá gbogbo àwọn nǹkan wọ̀nyí ìgbà tí Islam wá dé Islam wá ń lòdì sí ìṣe sí láàbì yìí ìyẹn ọlọ́run bá wá ń sọ láàyè yìí láti lè jẹ́ ká mọ̀ wípé ẹ̀yin tó ṣe ní pé ká bá pe obìnrin mọ́ ẹ̀yìn ẹ̀yìn fẹ́ gbà ẹ̀yin wá ń sọ pé gbogbo ọmọ tọ́lọ̀ ń bí obìnrin lọ́mọ ọlọ́run wá ń fún wọn lókè padà wípé wà ìdá bù ṣírọ̀ Ọlọ́run kò dáni wà ìdá bù ṣírọ̀ àádùn òun fa gbogbo ìgbà tí wọ́n bá kìí ní báríkà tẹ̀ẹ́bá bí mọ́bìnrin tí wọ́n bá ń kí ní kó oríire kàkàtọ́yọ sínú yọ́gùn lọ́lọ́wọ́dì wọ́n mùsùwàdá níṣe ni ojú yóò kọ̀rẹ́ lọ́wọ́ ẹ fàjúro wọ́n wá lẹ́nu tí ó pa ìbínú yọ tí ó mọ kára Thank you yóò máa yàtàwárá ayíyàtàtàtàrù yóò máa farapamá táwọn èèyàn bá ti ń bọ̀ lórí fún ọbẹ̀ wá kí òun fún tọmọ ó farapamá kò ní jẹ́ kan kí òun torí fún wọ́n bèèrè tó kú lọ bí àti wá máa sọ fẹ́kùnrin ní ìtìjú ni kò lè jágú kò lè jà kò lè ṣiṣẹ́ kò lè rọmọ wọn ìtìjú ni fún wọn nígbà náà láti ìjọpọ̀ ọmọbìnrin láàájú wọ́n wà máa yàtà wàárá. Wọ́n máa gba pamá látara ọba nínú súnmì látara ìró ìbànújẹ́, ìró tí ò dùnmọ́ nínú ọlọ́ọ̀bá mú wá ní ìyáàbì ìkáyà, ká bí ọmọbìnrin kìí ọlọ́pàá ní ìgbọ́lọ́dọ̀ ọtí wọn wọ́n máa fara pamọ́ lórí ìró ìbànújẹ́ tí wọ́n wá mú bá wọn fẹ́yàwó wọn dínà bèèrè Ó wà máa ronú gbogbo làákéèké lè yí sí. Ó wùré ìbànújẹ́ yìí tèèyàn lè dámọ́ra bẹ́ẹ̀. Gbogbo ń gba ìró ìgbàmíjẹ́ yìí mọ́ra ni ní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ní ti àbùkù. sọ pé bàbá ọmọbìnrin kó wó mú mọ́ra bẹ́ẹ̀ ní tàbùkù. Amúyẹ́dù sùn ó fi àbúkọ̀ ń tẹ ẹ̀lẹ́ orí ọmọ náà mọ́lẹ̀ láàyè nígbàmújẹ́ àtàbùkù yẹn tẹ́ náà. Ọlọ́wọ́ bá ló burú jáì, ìyìn tí wọ́n fọkàn lọ wọ́n dá lẹ́jọ́. للذين لا يؤمنون بالآخرة مثل السوء ربنا الذين لا يؤمنون بالآخرة مثل السوء ألا نتعلم على الدبار àfiwé egú ló ń bẹ lọ́dọ̀ tí wọ́n in tó dá wọn àfiwé in tí ò da in tí wọn in tó sáwì ń bẹ tí wọ́n ṣùgbọ́n wé in tó tọ́lọ́ nìyẹn obìnrin wé in àwọn aláìgbàgbọ́ wọ́n fi obìnrin wé in ọlọ́wọ́ bá ní gbogbo ẹni tẹ bá ti rí in tó da ahọ́n tí ò da ní òfin máa sọ in tí ò da ahọ́n tó da ní òfin máa sọ yóò máa fà ìdá lóyún tó da yóò sì máa fi tí ò da wo tó da ìṣesí àwọn aláìgbàgbọ́ mi ṣùgbọ́n àwọn ọba tó dá wa in tó da yóò fi wé in tó da in tí ò da yóò fi wé in tí ò da ọlọ́wọ́ bá fi sọ wípé nílẹ́ mi. Ọlọ́wọ́ ọba ló ní àfiwé èyí tó pé jù lọ. Àlùmọ́sọ́lù làálá àì alkamal almutlaq ní kúlù wájú. Gbogbo gbogbo gbogbo ọ̀nà tẹ bá pàrí tẹ ti wó ìpele máa bá ìyẹn tọ́lọ àtiwé àtijọ́ tó pé jùlọ náà jùtọ́ lọ ọlọ́ọ̀bá yìí al-Aziz ọba kàyàkàyà lọ́lọ́ alágbára ni al-Hakim ọba tí ń ṣe gbogbo nǹkan ní ti torí ọba tí ń ṣe gbogbo nǹkan ní ti dí tó yé ọba tí ń ṣe gbogbo nǹkan tọgbọ́n tọgbọ́n lọ́lọ́ ìyá afẹ́ asọ̀rọ̀ ọmọkùnrin ọlọ́run àwọn fún lọ́mọbìnrin ọlọ́run tó fún ó jùwọ́ lọ kí ló wá ń fa ojú ro látara po bí ọmọbìnrin ìgbà tó lọ fẹ́ parí ọ̀rọ̀ yìí ó ròyìn ara rẹ̀ pẹ̀lú ìgbà tí ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run tó ń bẹ lọ́run tó rẹ ọlọ́run fún mi lọ́mọ fún mi lọ́mọ ìgbà tí ó bímọ ó bímọ kùnrin ó wá ní rẹ ọlọ́run ní ìwọ̀dọ̀ àtúwà òun bá Wọ́n tó bá lọ pé wá ní òsùmọ́tì kankan bẹ̀ kò sí tó ní pa wà ní sàmẹ́sù wa Maryam ìgbà tí ń tọrọ ọmọ ọlọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bí èmi àti ẹ náà tí ń sọ pé ọlọ́run òun jẹ́ ọmọkùnrin adékúlékún pé agbésí ló tú lóbìnrin ẹgbẹ́ máa tọrọ àbójú lọ́dọ̀ ọlọ́run pé agbésí ló tú lóbìnrin ni tó bá jẹ́ pọ́kùnrin ni agbésí ló kú àìmọye ọkùnrin tó ti pé agbésí ló tú yìí ọlọ́mọkùn àánú ọmọdé ẹ̀ ìyá Mariam ó ń bẹ lọ́run ìgbà tí ó dùnmọ́ ó ti di ọmọkùnrin kó tó lára àwọn ọmọ tó dájú lára àwọn ọmọ tó ń sọ lára àwọn ọmọ tó dájú ní ọwọ́ ti Anábì wá bá wa sọ̀rọ̀ pọ̀ nípa ọlá tó ń bẹ fún ọmọbìnrin púpọ̀. Débi wípé afẹ́ lè mọ̀ sọ pé ìtọ́rẹ tó mọ̀ pọ̀ jù náà jọ àwọn ìtọ́rẹ mọ̀ fún ọlọ́mọbìnrin. látara báwọn ìlú ìjọ tó báwọn sọ̀rọ̀ nípa ọkùnrin tó báwọn bá ń sọ̀rọ̀ nípa kásọ̀ wọn tó bá ti kọ́ títọ́ ọmọbìnrin àníbi àwọn aṣọ fún aṣọ lè tọ́ ọmọbìnrin tó ń mójútó wọn tó lè tó bàjẹ́ wọ ẹgbẹ́ ọkọ iṣẹ́ òun àti ọwọ́ akúnmọ̀bìnrin mẹ́rin inú rẹ̀ wá ta ta nítorí wípé àwọn obìnrin tẹ ilẹ̀ náà ní òpó tó di ayé dúró àwọn tó bẹ̀rẹ̀ bá ti da ayé ó da lókùnrin bá ti bàjẹ́ ayé ó bàjẹ́ ìdí nìyẹn wá fún ọmọbìnrin tó sì rí àwọn ọmọbìnrin ọ̀hún tọ́ tó sì tó ti di wọn nílànà tó jẹ́tọ̀ lọ ní onílọ̀ fún ayébè kódà kọ́ mọ́ ṣe wà tó mọ́ náà fà ó ń kú lórúkọ tó láyé látara ọmọbìnrin láti lòdì sí ìròyìn àwọn aláìgbàgbọ́ ìròyìn àwọn kèfèrí tí wọ́n ń fi ẹnu àbùkù kan ọmọbìnrin anẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam anẹ́bí sọ lórí àwọn olùkú ìyàn nínú ìṣesí ẹ̀ ọmọ ànábíwá Muhammad sallallahu alaihi wasallam ń bá súnà anábìsí ìjọba hàn sí púpọ̀ ó lè máa jẹ́kọ̀ọ́ fún wa gbọ́ àwọn tá a bá lọ́mọbìnrin tó fi ẹ̀ka máa tọ́jú wa tó fi ẹ̀ka nífẹ̀ẹ́ wọn báyìí láti bẹ níjókòó níjọ́ka ànábíwá níjókòó sallallahu alaihi wasallam ọmọ ànábìsí wá fún mọ̀ ó wá yọ ọ̀rọ̀ ìṣòro ń bọ̀ ànábi sì dìde ní ìgbélé òkú ànábi lọ sáré ànábi wá pàdé ànábi wá mú jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kódà ànábi ọ̀la ẹ̀rọ tẹ́lẹ̀ ànábi ti ẹlọ ọmọ wípé ẹran ara mi ní fásitì ẹni bá fẹ́ ẹran rẹ̀ fẹ́ ẹran rẹ̀ ẹni bá kó ìyá rẹ̀ kó ìyá rẹ̀ ìyẹn nìkan kọ́ bí fásitì ṣe yí wọn ànábì òjò kó ti lọ ilé ọkọ kó wá ju lọ́sùn ànábì ó tún wà lọ ilé ọkọ ẹ̀ kó yà lámẹ́ ànábì ó tún lọ wà lọ ilé ọkọ lọ sí. ìgbà tó máa jẹ́ ń bẹ ilé ọkọ ó sì wà ní bọ́ ọ bá gbé ìwò òkú ìjábẹ́ ọmọ àríkú yẹn ìyá àná yóò bá nígbàgbọ́ wípé kó o ti lọ sùn fẹ́rẹ̀ ó ti ọlọ́run tó lọ ilé ọkọ ọmọ rẹ̀ aláìní àmọ́ tí kú ní ìlú kan ojúṣe àdúgbàjọ òtítọ́ mi ò lè ní sí ó lè kú sílé ọkọ ọmọ rẹ tọ́lọ́ ni ó jẹ nínú àwọn àṣà Yorùbá wọn bá ẹ̀ka ọmọkùnrin ní ẹ̀mí ó wà lọ́dọ̀ ẹ̀ gbogbo ọmọbìnrin láti lọ́dọ̀ sí lórí ìwé ìwé olólọ́kọ̀ọ́ ìbá bá fẹ́ fún ọkùnrin ọ̀yà lórí gbogbo àwọn àṣà tó ń bí wa lára nínú àṣà Yorùbá yìí ẹja lọ Sudan ìpìlẹ̀ rẹ̀ ìpìlẹ̀ àwọn tèlé òun ni ipò tí ọmọbìnrin gbúdọ̀ wọn wà lọ́dọ̀ wa ipò tó tóbi torí pé tá a bá rí ọmọbìnrin tó ṣe àfikún ayé ṣe bí ọmọkùnrin ṣe rí yẹn ọmọkùnrin lè sọ báyìí tí ò bá wọn kankan ṣùgbọ́n ọmọbìnrin wọ́n sì lórí òbí wọn àìmọ́ látàkù nǹkan wọ̀nyí lèyìn tó jọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tó orí wọn ràn síta bàbá òní kéèkì ó jẹ òjẹ ó mu òun ó ná òná ó wẹ̀ ẹ̀rọ tó bá yá olówó àwọn ọ̀nà ní ìdájọ́ ọmọ wọlé ìròrí àwọn aláìgbàgbọ́ ó náà ní kí wọ́n máa nà ní ọmọbìnrin kan pa ọmọbìnrin kì kódà ẹlòmí ò tiẹ̀ ní fún ọmọbìnrin lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo ló fẹ́ lápẹ́jọ́ ọkọ ní ti àmàlà náà ló lò ó fi ẹ̀kọ́ rọ àmàlà àmàlà yẹn yóò tún tọ́tọ́ ju àmàlà ìtọ́ta ìmọ̀ kan wọ́n dùn lọ kódà kó lè bá àmàlà ló fi kó òun yóò lápẹ̀ ẹ̀jẹ̀ ká mọ́ ojú àwọn ọmọ wa obìnrin ẹ jẹ́ ká tọ́ wọn bó bá ti rí ọmọbìnrin tún ṣe òkun ayé ṣe ìṣẹ́jú àwọn aláìgbàgbọ́ ni pé wọ́n bá fún wọn nílùú pé àwọn wọn bí wọn ṣe yìí èmi ti gbọ́ ẹnìkan sọ ẹ́ kúrọ̀ lóòrùn tó ọmọ wọlé rẹ̀ àtẹwúrà tó bí ọmọbìnrin máa tó àtẹwúrà máa tó bí àtẹwó ọmọbìnrin àtẹwúrà máa tó bí ìgbà ìgbà ẹgbẹ́ ká pè wọ́n náà di rẹ̀ ní tí àwọn ọ̀rẹ́ bá di omi òun tó ń gbé ìdánwò ìfúnra rẹ̀ bá wọn bá nípa gbóòmù tó máa ń rẹ̀ obìnrin tó ní ẹgbẹ́ yóò wá obìnrin tó ní àtẹ́kì tọmọ bẹ́ẹ̀ sì ni ta bá tún dáálẹ̀ ká tún sa obìnrin máa tún náà ní òbí púpọ̀ ìyàwó ọkùnrin lọ obìnrin wọn àti wọn ní àánú òbí ju àwọn ọkùnrin lọ àwọn àna wa wọn jẹ ìgbádùn wa púpọ̀ nígbà ní ìgbà wọn tí fi wa lọ bẹ́ẹ̀ náà lọmọ wọn obìnrin kọrọ tó ń kọrọ yóò máa fẹ́ kọkọ yóò ìyàwó náà máa sọ fún wọn lẹ́yìn ẹlẹ́fẹ́ lọ yọ bẹ́ẹ̀ wọ́n lè ti sọ̀rọ̀ ara wọn lẹ́yìn rẹ̀ ààyè tọ́lọ̀ ń fi àwọn ọmọ obìnrin nínú ìgbésí ayé wa èdè tó di ìdí nìyẹn tó ti jẹ́ pé ìgbà tí wọ́n ń bè lọ́wọ́ àmì pé ta ni ká kọ́ mi dáadáa sí àmẹ́bí lọ́wọ́ ògùn ìyá ìyá ìyá lẹ́ẹ̀kẹta lẹ́yìn ẹ̀kẹta ló ń lórúkọ bàbá kábà ló ká ọ̀rọ̀ àwọn ọmọ obìnrin wa títí tẹ̀. ẹ má da àwọn ọmọ obìnrin sílẹ̀ ẹ má tì wọ́n lẹ̀ ẹ mójútó wọn ẹ fún wọn lẹ́kùn ẹ bá wọn sọ̀rọ̀ ẹ dé wọn fún ìmọ̀ yìí kó lè tó kò sí tí ò bá wọn sọ wọn lẹ́yìn abẹ́ kò sọ̀rọ̀ tó lè bá wọn ìyẹn lè fi ti àmẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wa sallam ọlọ́run bá ń tún owó fún wa èdè sí àwọn aláìgbàgbọ́ ọlọ́run bá ní àtàwà ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ìmọ̀ ẹ̀kọ́ ìṣọ́ra lè. Ọlọ́run nígbà tí wọ́n ní wọn a máa fara pamọ́ méjì ìlú. Ó wà máa rò wípé ṣé bàtà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àdúgbò òun àbújá ìjọba ìròyìn ló kú bí. Àti láti ẹ̀ lọ ìlú mọ́lẹ̀ láàyè gẹ́gẹ́ bí tó fi wọn nígbà náà. Ọlọ́run bá ló wúlò jáì. Ìdí wọn kọ̀ọ̀kan wọn dá lẹ́jọ́ sí kàkà ní ọmọbìnrin. Ọlọ́run bá wọ́n sọ fún ọmọkùnrin Adékúlé ọmọbìnrin Adékúlé ẹ wà àfiwé ebú. Ẹ máa ọmọkùnrin pẹ̀lú dáadáa tó bá kàn ọmọbìnrin ní tí ò dálẹ́ máa fi ọmọbìnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ó ń bẹ̀rẹ̀ àwọn àṣà alẹ́ Yorùbá bàbá fẹ́ ọmọbìnrin bọ́bá wọn ń lé sàn kódà tó kú tó ní mùsùlùmí ilé ìbọ̀dá ó pè ọmọ sí mùsùlùmí bàrà mùsùlùmí òjúlọ́dé tí ẹ̀mọ̀ wípé wọ́n ti ra mùsùlùmí kó tó wọlé òwúrọ̀ mọ́tò mùsùlùmí náà níbọ̀dá ẹ̀wù ọmọbìnrin nígbà tó náà bá wá dàgbà ló di ìyá àgbà ló dé lẹ́nu ló ti Gbogbo àwọn nǹkan ẹja kì í sára àwọn ọ̀nà tó fi sí obìnrin lárugẹ pọ̀ tí àbá máa ń tẹnu gbólé àmọ́ ọ̀rọ̀ ń sọ pé tó yẹ pẹ̀lú obìnrin ẹjẹ́ kí wọ́n mọ̀ ẹni tí bàbá rẹ̀ jáde láyé ó lẹ́kùn láti jẹ yíyí ogun bàbá ẹ̀ tó bá gbé ìgbà míì ń bẹ gan láwọn nǹkan sábà tẹlẹ níbi olórí yóò dá owó rẹ léjọ ọdún ó tó dá kan ní ìṣẹ̀lẹ̀ táwọn nǹkan sábà tẹlẹ bẹ́ẹ̀ sì ni obìnrin ìjọ àjẹmọ́ obìnrin yìí jẹ ẹni tí wọ́n ń lówó látara àṣà alẹ́ Yorùbá gbogbo ìlú náà làwọn ìlọ́sùn kó ìrẹ́ ọmọdébìnrin ẹgbẹ́ tó lọ́pọ̀ ẹ̀ bá kú wọ́n tó ti sì lálẹ̀ ọya àtàbí bọ́dún mú kan nínú ìlà kò mọ ẹni tó ní ìlà ìgbà tí ó bá wá mú sílà olùgbọ̀dá àjàgbé abúlé yóò ní á ah, tẹ́kùn wọn ní láti mú ìlà ọkọ rẹ náà máa tó lè lọ. bọ̀dá àjàgbé wá nì owó ògbélé lọ́wọ́ àgbẹ̀gbẹ̀ ẹni tó wà bẹ̀ ní pé nígbà ọdún gbé yá wọ́n máa ń wáyé nígbà tí wọ́n ń wáyé náà yóò máa fi lọ rẹ̀ tí wọ́n tún aláìsí lọ ojú lọ lọ. òpó lòun kì í ṣe yà ẹwù àbáyé yá òpó lòun kì í ṣèyàwó gangan wọ́n sì lóko ẹni wà ní ìsanwó orí kankan òun kan sí lórí ẹ̀tọ́ rẹ̀ yẹn lòun tún lò lọ èyí náà yóò wà ní ìpínlẹ̀ ọmọ òwúrọ̀ tí kọ́mọ obìnrin òbí máa lu ayé rẹ̀ ààbò dàbí rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn náà lẹ́sìn ìpàdé kò sí tó burú obìnrin tọkọ rẹ̀ jáde láyé ó tún lè rí màárì nínú fámìlì ọkọ tó kú ṣùgbọ́n ó gbé lórí kọ́ńtẹ́ǹtì obìnrin yẹn tó bá tẹ́ lọ́rùn tí ò bá tẹ́ lọ́rùn ẹ̀ gbọ́dọ̀ tó láti ẹ̀. bó bá ti gbà bẹ́ẹ̀ yóò gba owó padà kí wọ́n tẹ̀tẹ̀ tó ìdíje tó tán tí wọ́n sì máa bá gbé gẹ́gẹ́ bí ìyàwó gan ìṣòro. gbogbo àwọn nǹkan wọ̀nyí Islam gbé kalẹ̀ láti lè gbé obìnrin láwùjẹ láti lè sọ pé ọ̀rọ̀ wọn kì í ṣe àkúlé nínú ìtàgbéga ayé ọmọnìyàn gbogbo àwọn nǹkan wọ̀nyí ní alukur'an ló pàkíyèsí wa sí láti lè pọn obìnrin lé láti lè fún àwọn obìnrin ní ọ̀rọ̀ wọn èyí tó bá wọn fi sọ lọ́wọ́ ọba mú Thank you ọlọ́pọ̀ bá tí ń bá wa sọ̀rọ̀ yìí àtọmọkùnrin àtọmọbìnrin ọlọ́wọ́ ọba ló kú yé wọ̀wọ̀lẹ̀ azeez ó náà ní ọba kayakaya ọba bíi ọba alágbára ọlọ́wọ́ ọba yìí ọba ọ̀jọ̀gbọ́n omi ọlọ́wọ́ ọba náà àfọwọ́ àbí ibùdókẹ́sì wọ́n ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ fún wa lórí àyà nínú àlàyé wọn òun náà ní pé wọ́n ní ọlọ́wọ́ bá fún wa ní annahum ja'alu al-mala'ikata alladhina hum ibadu rahman inama àwọn aláìgbàgbọ́ wọ́n pe àwọn màláíkà lọ́mọbìnrin ọlọ́run wọ́n ní ọmọbìnrin ọlọ́run bí ọmọ obìnrin àwọn màláíkà lọ́mọbìnrin ọlọ́run wẹ̀jẹ̀ àlùhà bànẹ́tìlá wọn láwọn ní ọmọbìnrin tọ́lọ́wọ́ bá bí wà àbàdúrà àmà wọ́n sì ń wá ń sin màlẹ́kà gẹ́gẹ́ bí wọ́n jẹ́ ń sin lọ láàbùrù ilé yìí àwọn mùsùlùmí nìkan la mórúbọ́ ń bẹ̀ àwọn Yahudi ń sin màlẹ́kà àwọn nàìjíríà wọ́n ń sin màlẹ́kà kò sí ìjọsìn kan tó tó mólídéé ó ní máa ń sẹ́yìn olùsìníkà gbogbo orúkọ orúkọ mọ̀lẹ́kà ní kí ló dé ìṣẹ́ ń kó orúkọ mọ̀lẹ́kà kẹ́ kó orúkọ lọ. lọ́jọ́ tí mùsùlùmí náà àfa àti ẹ̀fá nípa ìgbé yá ìdìrí ìlì yá ní káyé àtúnná òdìdí kèké. ọlọ́run là á pè àìkó orúkọ mọ̀lẹ́kà ìṣesí àwọn aláìgbàgbọ́ ni eléyìí. bákan náà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀sìn yìí náà wọ́n jẹ́ àwọn mẹ̀lẹ́kà sípò ọlọ bẹ́ẹ̀ sì ni ọlọ́run ọba dádúró ó ti àwọn mẹ̀lẹ́kà lẹ́dàá òun ṣe ọlọ́run ni wọ́n wọn kì í ṣe ọlọ́run wọ́n ní fa àtọ́rùn mọ́tò àǹtẹ̀bíra ìkúlù mọ̀kọ́ mìíràn mọ̀kọ́ mọ́tò fàlà wọ́n wá sí àṣìṣe gbá lórí tí wọ́n gbá wọn mẹ̀lẹ́kà sípò kì í ṣe fún wọn fànẹ́fàmù ilé ìtàhálà ànàlá òwò ọlọ́run ọgbọ́ òṣù lọ́mọ kankan tó mọ òkú àkásàl ìsìlẹ́yìn nílẹ̀ àwòrá nínú ẹ̀mí wọn wọ́n gbà wípé ọmọbìnrin yẹpẹrẹ lẹ́gbẹ̀ẹ́ ọmọkùnrin èyí tó wá ń tà pé yẹpẹrẹ náà fi sì lọ́dọ̀ ọlọ́run lọ́dọ̀ ọlọ́run òkú ọkùnrin ìlú àwọn tó nínú làákàyè wọn wà ń lá yàrùbó na àlè àǹfùsì bẹ́ẹ̀ sì ni ká bá fún àwọn lọ́mọbìnrin inú wo nílò wọn àdẹ̀tàbí ti rẹ̀ sọ́dọ̀ ọ̀tọ̀ lọ ọlọ́run bá alákùnrin dakaru wàlá olóòrùnsá ọlọ́run bá ní kó o lọ́jọ́ ń pin ẹ̀yìn ń pin ọkùnrin sọ́dọ̀ yín ẹ̀yìn ń pin obìnrin sọ́dọ̀ ọlọ́run olùkà ìdánù ọlọ́run kò pín àbòsí tó gba náà lẹ́yìn fún iṣẹ́ yìí ò fẹ́ ẹ̀ ń fi ìsìn sọ́dọ̀ ọlọ́run tó tilẹ̀ jẹ́ kọ́lọ́ ń pè káyà wọn ní ṣe kọ́lọ́ ń pè lóbìnrin ṣùgbọ́n lọ́dọ̀ ọdún ẹ̀yìn òkúrò yìí ẹwà ní ẹ̀fọ́ lọ́dọ̀ yìí àwọn ọmọ ọlọ́sìn alábùrù. bákan náà àfọ́ àwọn arúgbó tẹ̀sírì wọ́n ní wàá dá kú ṣọ́ra áàdùn òǹbìrì òǹgbà lọ́nà wájú ìlú wàjà àìkà ìyíká nínú ìlhàm. tí wọ́n bá fún wọn ó wọ́n tẹ̀sí kàwíì ló fi jẹ́ pé kọ́ọ̀tìmù nìyẹn ń jẹ́ nílé owó ọ̀rẹ́ kàtíì kàtíì oná ìkòsónú abájọ òkúsónú lákàtí lákàtí àti kọ́ọ̀tìmù oyin ìrá kàfàálì kàfàálì ọba lè rìn kalẹ̀ kàfàálì àgbẹ̀dá tẹ̀sí òmùkọ̀ yìí jẹ́ tẹ̀sí tẹ̀sí ìhó òmùkọ̀ abájọ yóò wọlé wọn ṣẹ̀fí rẹ̀ olórí ọ̀pọ̀ tẹ̀sí jàzáàlì gàgà jàzáàlì ìṣe kà ìṣe kàbáyì olórí ìṣe kàbáyì kọ́ọ̀tù ìlúra ìṣe tí mú rẹ̀ òdò ọlọ́wọ́ bá bí wáyé wá kàbíyì àwọn yóò yàkẹ́ tó dùkan fún ìbànújẹ́ ẹni tó rí nínú ìròyìn náà tó wá pa ní orílẹ̀ kàbí yàtàwárà ọmọ ìkọ́wò ẹ yẹ rọ̀rùn àti ọ̀rọ̀ ìyá yóò mọ̀ fara pamọ́ kò ní jẹ́ káwọn èèyàn rí kò ní jẹ́ kí wọ́n kì í ló tó káwọn ti lè ti dà kí láàbí ooru ní orí ìpàdé obìnrin náà èyí tó dùn á máa sọ yẹn ló á máa jọ sí ọlọ́run bá ní kìí kìí tí wọ́n ní ẹ mi tú máa bó ṣọ̀rọ̀ bí àyè ìdínkù ọ̀rẹ́ àwọn ní abiyabí omi sọ ayé ní àbùkọ́ àbùkọ́ àmàhánẹ́tà yá ìwòrè tó hàn tí ó bá tó wípé ọmọbìnrin yìí ó máa ń bẹ láyé ọmọbìnrin yóò máa bẹ ní bẹ́ẹ̀ náà ni láàyè wà gbogbo ha kò ní ilé tí o mú fún pípọ́ obìnrin yìí lọ́dọ̀ tí wọ́n nígbà náà wà láyà àtẹni bí a kò sì ní kàákún wà lùbọ́ sí ọ̀rọ̀ ẹ̀dẹ̀ òdòdó ayẹyẹ ìlú ha wọ́n ayẹyẹ ìfànà àbí ìṣàyà àbíkò ń pẹ̀ lọ òbí mọ́lẹ̀ láyìí ọlọ́run bá ní gbogbo àwọn èrò burúkú yìí ló máa ń bẹ nínú làákàyè wọn ní wọn bá gbé wọn tìrín ṣùgbọ́n pàtó islam dé islam lòdì rẹ̀ islam wá ka kúrò sẹ́ni ṣùgbọ́n ẹ̀ka sàrà rẹ̀ sì ti ń bẹ nínú ọpọlọ ẹnì kọ̀ọ̀kan wọn náà yẹrẹ o ìyàwó rẹ̀ ó bí àkọ́kọ́ ó gbòdè ọ̀ka mọ́ra ìgbà ó ti bí kejì ó ti bí kejì obìnrin làwọn méjèèjì.

iṣẹ́ àlìjẹ́nà àti ìrìn ọjọ́ alẹ́ iṣẹ́ àlìjẹ́nà lọmọkùnrin náà wọ́n ṣùgbọ́n ìṣọ́rọ̀ ń bàtà ìṣọ́dọ̀ wa kágbé sípò kan náà nínú ẹ̀ nínú ìlú nínú títọ́ nínú àmójútó ìyẹn lè náà ṣùgbọ́n ní kẹ́yìn tó bá jẹ́ mùsùlùmí tó bá tún ní ìsìn ní kan lórí pọ́nà wọn fún lọ́mọbìnrin nínú rẹ̀ wá ti gẹ́gẹ́ bí kó bí ọmọkùnrin ọlọ́sẹ̀rá níyà rẹ̀ ìwà níyàn bẹ́ẹ̀ ìjà níyàn mùsùlùmí tó mọ ọlọ́run tẹ́sí ilé ọlọ́ọ̀bá ara sá á máa ya kú تالله لقد أرسلنا

ọba ó wá tó ń pè àkíyèsí wa ìpè tọ́lọ́mùká ní fóun ó bí wa pẹ̀lú gbogbo nǹkan tá à ń ṣe ẹnìkan kan ò lè gùn mọ́ lórílẹ̀ ìwọ náà ló bú ìgbà tó ń dáka sí ọkùnrin lọ́mùyàwó olóògbé tó bí obìnrin gbó ọlọ́run bá wá ń gbé pé ìrora wípé ọgọ́rọ̀ nǹkan là máa ṣe tọ́lọ́run nífẹ̀ẹ́ sí ìgbọ́dọ̀ máa ṣe fi irú fún wa tó bá ṣe ní pé bá a ṣe ń ṣe lọ náà lọ ń fẹ́ máa fi bí wá lójú ẹsẹ̀ ní orúkọ ẹ̀sìn kankan náà. Ọlọ́run ọba ní ti ọba ní ká máa jẹ India àìmọ̀ ákádà ó yàtọ̀ sí àlàákádùn. bó tilẹ̀ jẹ́ wípé ákàtù náà pọ́lọ́pàdé ìjẹniyà ni ṣùgbọ́n fún ákàdà ní èdè lárúbáwá ọ̀nà ìbọ́mùsí wà rúgbọ́ ẹnu rẹ̀ bó tilẹ̀ jẹ́ kò ní tó orí ìsọ náà ó onímọ̀ ákàdà wọ́n ákàdà o ṣe ṣe láì lórí tó o ṣe onímọ̀ ákàdà ṣùgbọ́n ákàdà ó náà ni lẹ́yìn ó máa ṣe nǹkan àsìkò tó rọ̀ kan kọlọ̀mbá lérí ẹ̀ òun áhàdà kọlọ̀mbá wá lo mù áhàdà ìtumọ̀ ẹ̀ náà ni wípé yóò fi ọ ọ̀wá sí nítorí ó sọ ìyá náà ní ọ̀kan ìpèjì ọlọ́run àti wa lọ́wọ́ yóò á ìbò lọ́wọ́ ń ná sábẹ́ lórí Ọlọ́pàá bá ní ta bá fẹ́ dà ní ìjọ lórí gbogbo nǹkan tẹ́ pàbò ìṣe kàkà ní àwọn ọlọ́run tẹ́lú gbogbo ìlà fẹ́ yẹ̀ gẹ́lẹ́gẹ́lẹ́. Ìwọ́n ẹlẹ́ni ọlọ́ ta bá fẹ́ yẹ gbogbo ẹ̀rù gẹ́lẹ́gẹ́lẹ́ àókìyàn ìdíjú rẹ̀ láàbùdọ̀ máa ṣe báyìí wà láti jẹ́ kú àwọn kúta fún ìwọ aláwọ̀ bí mo lè ṣàkọ́ ẹgbẹ́ ìkọ̀ra yín mọ́ ẹyẹ ìsọpẹ́ ìrìnlẹ̀ ọjà jù ẹyẹ máa rò wípé ìrìn ẹ̀mọ́ jù lọ níwájú ọlọ́run ìgbẹ́lẹ́ ló mọ ẹni tó bẹ̀rẹ̀ owó ìlú àwọn ìlẹ́ ẹ̀. ìdí ni ọlọ́run tó wá fún sọ fún aláì tó bá ṣe ní pé gbogbo ẹ̀ lọ́wọ́ fẹ́ wò ní ní sírímì tó burú gbogbo wa kò sí. lọ́kàn àwọn afọ àbúrò ìyá oníṣìdá máa kà láwùkà Oníkò sí ilé ẹlá wà láyé tó bá lóhun wà ní ẹnìkan, ẹnìkan kan orí ọ, àbó mọ́ kúrò nílé ìkankan mọ́sọ̀gbọ́n ti mọ́ níwájú ọlọ́. Ọlọ́run ọba ló mọ́ ọ ní. Ànábì Yusuf, alayhi salatu wa salam, ìgbà tí kò sínú àwọn obìnrin tó rú ẹ̀ ó lè lọ Ọrụ ọba sí sínú àákò ìlẹ́yìn. ó lè lọ sí sínú àwọn kí ó fẹ́mi lọ́rùn ju tó kú ní lára àwọn obìnrin wọ̀nyí lọ. ìtí wọ́n ń pè ní ìlú ọlọ́run jẹ́ kí wà láti ìmọ́lé kí ìmọ̀ ìmọ̀ kí ìmọ̀ gbọ́ra. ìlà ọ̀rọ̀ ní wọ́n ń rí ìgbésẹ̀ ọ̀rọ̀ àwọn tó bá ń tà ní ibi èsì àwọn ọmọbìnrin wọ̀nyí máa ń kó ìlú máa bà ṣubú. báà kò ní ìrẹ́lẹ́sà yìí máa ń sọ ọjọ́ kan nínú aláìmọ̀ kan ọlọ́run mẹ́jọ tẹ́ẹ̀sì nàbá wa tánábì yìí oṣù tí yóò tètè náà nípa orí sí èyí ṣùgbọ́n kò fẹ́ fọ ọ̀rọ̀ ẹ̀ mọ́ níwájú ọlọ́ orí ọlọ́ tó bá là mí níbi èyí àwọn obìnrin yìí mo lè fi ikú síbẹ̀ là mí nì ṣùgbọ́n wà máa sọ pé ah níbi tá bá ń pẹ̀lú ìlú ẹgbẹ́ kódà káwà ló ń gbé lọ yàrá kan fún ọ̀sẹ̀ kan ìṣòro ọ̀bá àjẹ́ ìṣáàbù bẹ́ẹ̀ lọ ọba àjá àfáàjì bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba ní mọ́nì kó o sì mọ́nì létí lèdè aburú lèèyàn fi là kọ wá sí máa dá ojú ẹ padà tí ọlọ́run ibi tọ́lọ́ bá ti ní kọ ọmọ yẹn kì í ṣe ní màá ṣe ṣe ẹ náà ọlọ́run ló ọ ọlọ́run kì í fẹ́ máa sọ̀yà fún òun jẹ́ bákan ọlọ́run kò ní jẹ ẹnì kọ̀ọ̀kan yín náà ká gbogbo ẹ̀mí láti bí ọ̀fẹ́ tó là Ọlọ́run ọba ní tí ọlọ́run ọba bá fẹ́ àwọn àbò síbẹ̀ ṣe jẹ́ǹdà ara yín tó bá tó gbogbo ẹ̀ làwọn ọlọ́run ọba fẹ́ yẹ̀ wò gbẹ́lẹ́gbẹ́lẹ́ ni. Ọ̀rọ̀ oníṣù kankan má lórí rẹ̀ ẹ̀dá kankan ọ̀bá tó ṣe sẹ́kù má lórí rẹ̀ gbogbo ẹ̀dá ti pa oníṣù ẹ̀rù kankan náà. Ọlọ́pàá àbá tó ṣe sẹ́kù kankan kò má lórí rẹ̀ oníṣù ọba ti ṣẹlẹ̀ náà yóò pa ọ̀hún ìwọ́sẹ̀ ọ̀pá ọ̀hún ìṣẹ̀lẹ̀ olùmíṣọ́ kò ní kù kankan má lórí rẹ̀. Ọlọ́pàá Àmọ́ ọlọ́run ló máa ń lọ ní lára bóyá ẹ̀tọ́ àgbóyí. Ọlọ́pàá máa ń lọ ní lára pé ẹ̀wù náà ó sì lè sọ́ra àgbóyí. Ó lè jáwọ́ ń Ọlọ́run máa ń lọ wa lára títí lásìkò lọ́wọ́ bá fẹ́ kókó wa lásìkò ọ̀hún bá tó ìjẹ́jú kan ló fẹ́rẹ́ jù pèrè lọ lára Ìwájú ìjẹ́jú kan péré, bọ́lá ń bá ní òun fẹ́ mú ọ kò lè fàá sẹ́yìn, kò sì lè fàá síwájú àsìkò yẹn náà ní ìgbà ọdún àmọ́ yóò ti máa lọ lára kó o lè sọ àwọn orílẹ̀ yóò ti máa lọ lára kó o lè túbá yóò ti máa lọ lára kó o lè dáwọ́ nínú ẹ̀ṣẹ̀ òun kò mọ̀ ara nínú ẹ̀ṣẹ̀ ìwọ náà mọ̀ ọlọ́wọ́ mọ̀ òwúrọ̀ rẹ kó o lè sọ̀rọ̀ àbúrúdì kó o lè sọ̀rọ̀ àbúrúdì lásìkò tó bá wá gbọ́ ọmú tó bá dé gbóòórùn ọlọ́run borí nínú ìyẹ́dì lọ́wọ́ làbáà ló ń gbé sọ nínú ọ̀rọ̀ tiẹ̀ wípé gbogbo ìgbà lórí ẹ̀ṣẹ̀ láyé látò àádébòrò ìgbà ìlú mo kéré láàrín àti òní ìgbà ìlú Kò sí ẹni tó kó tán nínú gbogbo wa, kò sí bá ṣe dáadáadáadáa tó, a ti mọ̀ dáálẹ̀ láwọn àyíkọ̀ kan. Kò sí bá ṣe olùgbé akótó, a ti mọ̀ ṣẹ́kù láwọn àyíkọ̀ ọ̀kan ọlọ́run ò dákú pé mẹ́rin àmọ́ ẹni tọ́lá wọn bá nífẹ̀ẹ́ sí náà lẹ́yìn tó bá pàṣẹ ní tó tó rẹ̀ yìí tó tọrọ àwọn oríṣi tó jáwọ́ ń bẹ̀ tó tó rí ìgbà tọ́lá wọn bá yóò gbá gbá kó wá lọ. ìmọ̀ sọ̀rọ̀ àforíjì la fi pé níwájú ọlọ ìmọ̀ ká ẹ̀sẹ̀ la fi dẹnu níwájú ọlọ ìmọ̀tẹ̀yàrá máa kọ́ ọmọ sọ wípé àsìkò ti wà èyí ló léwu wà á pẹ́tọ̀ ọ̀dọ́ ìgbà ọmọdé ìlú bàbá yẹ wà á pẹ́tọ̀ ọ̀dọ́ ìgbà ọmọdé ìlú bàbá yẹ. ìbẹ̀rẹ̀ rẹ̀ ìjà ń mú dárò ṣe é lónìí àti mọ̀ọ́nà. Ọmọ ènìyàn gbogbo òdòdó wáyé, ọmọ ìsẹ̀yẹ́ jẹ ìdánimọ̀ gbígbà ọ̀rọ̀ tó ń dún ní ayò lónà ayé ti yẹ ìdílé rẹ̀. Òtí ẹ̀jẹ̀ ti gbọ́rọ̀ ọlọ́mọ ọba má rárá, wọ́n á kó tọ́ òun tó wọ̀ ọ́ Ájídá ádàwò ájí fòkò bàbá àtàkù ìyẹ́lẹ̀ yóò sí mọ́. Òjò ọgbọ́n wà sí mọ́. Òjò láàyè fún tọ́lọ́mọba mọ́. Bẹ́ẹ̀ ni tó òjú tọ́lọ́mọba ló dà náà ló dà. Nǹkan kan bẹ láti máa lé láàní báyẹn láti wẹ́ parí ọlọ́wọ́. Ẹ̀sìn yóò rí sí pé àní parí ẹ̀ kí làwa ní ìjọ ìlé tó lè parí ìjọ ìlé tó lè lè tán wá gbájúmọ́ ìjọ ìjẹ́kù bó bá ti ń léwu máa lé níwọ̀n máa pàtàkì tọ́lọ nínú ẹ̀ ìdílé ẹ̀tọ́ lọ́wọ́ bá fi ló ká mọ̀ wípé lásìkò bá ti tó Ìwé ìwé ìwé ìwé Ìgbà jẹ́ àjẹ́lúwú láti kò owó wá láti tó, ní ìdí kọ́wọ́ ní tó bá ti pé, ní ìdí kọ́wọ́ jẹ́ tó bá ti pé, owó tó wá ọ̀nà tó bá ti pé lé nílẹ̀. Ìgbẹ́jú àyá kan báyìí kò ní síkù lásìkò náà kò ní ìjọ olúgbẹ́rin àsìkò yẹn ti ìjẹ́jú kan ẹyẹ ajá mú ìjẹ́jú kan yóò kù. Náà. Bẹ́ẹ̀sì ni wọ́n ò ní máa síwájú àsìkò yẹn yẹn gẹ́ẹ́rẹ́ tó bá ti tó àsìkò yẹn gbogbo wa. ìdí wọn ò fẹ́ gbà wọ́n tàbí ju rẹ̀ lọ́dọ̀ ọlọ́ ìdíjẹ́ àwọn aláìgbàgbọ́ ni. Wọ́n á mọ́ sí ti sọ́dọ̀ ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ dájú lọ. Wọ́n á sì máa parọ́ àwọn ọmọ wọ́n ti mọ̀ parọ́ mọ́ lọ tọ́lọ́ wọn bó wù ní mọ́ lọ lọ́wọ́ bá wọn tọ́lọ́ wọn ò wù mọ́ lọ máa fi mọ́ lọ. Àwọn akọ parọ́ báyà wípé ó jẹ́ ẹjú báwọn bá kú báyìí ọmọ àlùjẹ́ náà láwọn. Wọ́n máa sọ bẹ́ẹ̀, àmẹ́lá wọn ò lè kò sí lẹ́yìn. Ọ̀rọ̀ ọ̀la ni wọ́n máa parọ́ pẹ̀lú àwọn wọn wọ́n wà nígbà bá jáde láyé báyìí ẹni ayé yẹ náà lòun gbúgbọ̀ yẹ anáyà wọn mú gbogbo ẹni tí ó bá ti lọ nílànà àtàwọn òun àpáàdì lòun ó lọ ọlọ́wọ́n bá ní wọn a máa parọ́ bọ́ọ̀rù ní wọn máa wú bẹ́ẹ̀ lérí ara wọn. Ọlọ́run ọba ní ìrèdè ọ̀rọ̀ ní ẹgbẹ́ títẹ gbọ́. Làjọ́rọ̀ láṣàkà kò sí èkejì nínú tọ́lọ̀ ọba bẹ́ẹ̀ sọ fún èyí tí wọ́n ń sọ yẹn kò lọ́rọ̀ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ń ṣe gbogbo àwọn aláìgbàgbọ́ wọ̀nyí kò sí ti tọ́lọ̀ wọn yóò lọ́gùn jìnnà lọ. Ọlọ́wọ́ bá ní gbogbo àwọn aláìgbàgbọ́ tẹ rí yẹn tó bá dìgbọ́ gbogbo àlùkìyámà wà náà wọ́n ń fọ̀rọ̀ sí wọn. Wọ́n wà rí sínú náà mọ̀kùrọ̀lùmọ̀ ẹ̀múdọ̀ ìyàwó ẹgbẹ́ àpawapọ̀ dáadáa wọ́n ṣe ṣe wọ́n ráre nínú lẹ́nu nínú ìyà ọlọ wọ́n ò ní ìdí kankan gbogbo tí wọ́n rò kó lè jẹ́ yìí ní orí wọn kò ní jẹ́ sí wọn nínú ná bí wọ́n láwọn fẹ́ mu orí ilé lẹ́nu wọ́n fún wọn omi tí ó rẹ̀ ìgbẹ́ yóò tó kó bá wọn bábá láwọn fẹ́ jẹun ṣẹ́jẹ́rẹ́ tó zàkóòrò oní wọ́n máa fún wọn oúnjẹ tí ó jẹ sí gbogbo ẹ̀dọ́ wọ́n máa dá oní wọ́n fún wọn bẹ̀. sábà láwọn fẹ́ oòrùn bá wọn àwọn fẹ́ gbé lábẹ́ èyí èyí ní ìpẹ́lẹ̀ ó kù sí òwò ìyẹn fún wọn òjò máa ta wọn níbẹ̀ kò sí ìsú kankan kọ́ máa náà eléyìí ìtumọ̀ wà ń wà náwó mọ̀kàn fún wọn. Wọ́n gbàgbé wọn sílẹ̀, ìgbàgbé ìtumọ̀ abẹ́ ìgbàgbé tó wọ̀ lẹ́kọ̀ọ́ kankan. Mo ní rárá bó ti rẹ̀ fún wọn ìgbàgbọ́dọ̀ ó sì máa tú fún ìdùnnú kó máa jẹ́ náà àwọn ọmọ mẹ́kùn òní rárá bọ́lá bá ti ń fáwọn ọmọ àìjẹ́ náà ní tó da ó ti wá lọ́mọ àìjẹ́ náà ní jíjẹ ní mímu láwọn òòrùn tó da ọmọ náà ò ní kankan mọ̀nyíyú wọ́n gbàgbé wọn sílẹ̀ láì nísì mo bẹ̀ yàrá wọn rà lè sínú ná ọlọ́wọ́n bá ní òye tó wá rí bẹ́ẹ̀ tó yẹ kọ́lẹ̀ fún ọ láǹfààní àti sọ̀rọ̀ àforíjì kó o wọ́n sọrọ àforíjì ó fún ọ láǹfààní láti ṣiṣẹ́ eré tó ṣe pé gbogbo ìjẹ́ tó ṣe fún ọ ogún ó wá bá lóṣù tó bá wà lọ rí tí mo bá náà fún Bákan náà, àfọ́ àwọn kọ̀dá àdàrí kan náà, wọ́n tún ní kúkúrọ́ àìmù àjàlú na ilẹ̀ náà nínú ìfọ́rọ̀ wọ́wọ́ náà bí ó lẹ̀ wùdó. Kíákíá, irú àwọn tí wọ́n ń ṣàfihàn tó kọ́kọ́ lọ́kọ́lọ́ lọ́yìn. Ìwọ́ náà tí wọ́n yóò yá. Ọlọ́pàá yára ìgbè fáwọn ọlọ́pàá gbogbo àwọn ìtumọ̀ yẹn náà kò sí ìtumọ̀ èyí tó ti à ń bẹ ẹ́ yàkùdú wọ́n máa gbé nu mẹ́rin náà lọ gbé ilé dákàrà mẹ́gbẹ́lẹ̀ ayé ti ta wọ́ọ̀rùn mi lákọ̀ọ́dẹ̀ àrùnta náà ìyá ọmọ mi ìgbìyànjú kọ́ọ̀bù náà. Thank you. Ọlọ́run ọba ní ìdàrúgbọ́ ọlọ́run orúkọ ara ní ìfúra. Lọ́túnbẹ̀ tó lọ́pẹ̀lẹ̀ máa búra fún wa ká àádá. tí bàbá máa bọ́ ọmọ wí nǹkan báyìí mo fẹ́ kó tó bá ṣe nǹkan báyìí nìyà bàbá ni ó tọ́ ó sọ bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan báyìí nìyà á ṣe fọ́ ọ̀rọ̀ wa tójú ẹ̀ bàbá wa ń sọ ẹgbẹ́ mo ní ó lè tó bá ṣe wà wáyé kò ní ìṣúkọ́tẹ̀sẹ̀ fúra bàbá lẹ́tọ́ láti bọ́ ọmọ rẹ̀ yìí tẹ́nìkan kan ò ní bí gbégbégbé ní ṣe ogun gba orí ọmọ rẹ̀ ṣùgbọ́n bàbá yẹn tún wá ń búra ó tún wá ní mo búra ọlọ́run ọba ló gbá wa òun ló lọ́sẹ̀ gbogbo ẹni tí ń gbọ́ máa ọ̀rọ̀ yìí tọ́rọ rẹ̀ tó máa já síná nígbàgbọ́gbà ìpèyàmà ọdún báyìí ọlọ́run bá tún kúra ọlọ́run sàrò lọ́ ilé tí orúkọ ènìyàn lọ ń jẹ́ àwọn àmú ìkúra àwọn ìjọ ọ̀rẹ́ yìí náà sì nìkan kọ́ ni àwọn ìjọ tí mo ń jíṣẹ́ sí ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ló ti ṣáájú ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ìjọ náà ló ti ṣáwájú ṣáájú ìdílé àmúṣe oṣù ṣe. Àwọn ọ̀gá ìlú ń gbé pé wọn ò gbọ́rọ̀ ọ̀rọ̀ látẹnu àwọn òbí lẹ́ka náà àmọ́ tó bá ti ń gbọ́rọ̀ lọ kò sí máa dánù nínú ẹ̀mí wọn. Ọ̀dọ̀ ìyá ẹ̀rọ ìwọ̀n ń tẹ̀sí sọ́rọ̀ Iṣẹ́ kíkọ lọ́lọ́, ìwà kíkọ lọ́lọ́, iṣẹ́ kíkọ lọ́lọ́, òṣèré wa ti lọ́ṣọ̀. Nínú ẹ̀mí wọn, ṣíṣe tọ́lọ́, èso àti ìdọ̀tí, èso àwọn òun wọn, tọ́lọ́ mọ̀ ní ìmọ̀ ọlọ́run níbi kéjì ti mú wọn nìyẹn wọ́n fún gbọ́rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n sì gbà pé òótọ́ ni wọ́n ń sọ ṣùgbọ́n sì dúró lò báwọn òjíṣẹ́ ọlọ́run bá ti ń sọ̀rọ̀ tó dá wọn á fi aṣọ ọ̀yọ́ sí nínú ẹ̀mí wọn èso wa gbé ẹ̀sìn wa yóò pàṣẹ góòlù yóò fi bí ẹ̀sìn nínú ẹ̀mí wọn nínú àwọn ọ̀nà tó sì máa ń lò sí ìbátọ́lá àlọ́bí ádámà jẹ́ onáǹtẹ̀lú yìí èyí tí ó ga

èso wa máa sọ wípé gbogbo àgbègbè ní bá ti ń bu ara kò lájú gbogbo àgbègbè ní bá ti ń bu ọ̀ṣọ́ rẹ̀ kò ń ta ṣùgbọ́n tó bá ń rí èrò ìgbà yẹn ló lajú táàbí ògbà ló ká ní ìwọ̀n ọ̀dá kí ló lè máa fi ní pẹ̀lú àti ọmọ ìwẹ́ta pẹ̀lú kọ́mọ́ bá àdí èrò wa ní ẹrú èdè èso tó máa sọ fún wa o tó ìwẹ̀ yìí tó sì wá jáde tó lọ́wọ́ gbogbo ìgbé ìwé náà bá jókòó náà bá gbé ọpọlọ àwọn ọmọ náà mọ̀ tó kò ya ìgbọ́pọlọ yẹn èyí èyí èsì pẹ̀lú ọpọlọ yẹn àní ìgbà ìdáná ọmọkùnrin yóò wọ ìgbò ìgbò tó ọmọ jábọ́ nídìí ẹ̀ mo rí kan lèmi ó fẹ́ bu ọ̀kadà ṣòkòtò yẹn ti wá jábọ́ débi ìtàn tẹ́ẹ̀mọ̀ ìgbé àti láti ẹgbẹ́ ọ̀kadà yóò omi ṣe é láṣẹ̀ tòkòtò láti gbé ìjì ojúbọ ní wọn kó lọ́wọ́ lọ́wọ́ láì tó bẹ́ẹ̀ nìkan ló gbé ìṣẹ́ ọ̀nà tó kú orí ní ẹwọ́ ṣe dáhùn ibi tí ṣe dáhùn tó kú mú ọ̀nà ṣe dáhùn ló kú sọ fún bẹ́ẹ̀ lọ fún ẹni tọ́kà báyìí ẹwà máa ń tutù bí o àwọn ọ̀pọ̀lọpọ̀ máa ń tutù orílẹ̀ wọn pàtàkì lórí wọ́n tún máa ní ìṣẹ́ ìlórí tọ́bá dúró ìwé tẹ́lá kò sí ní àǹfààní ìgbà ilé ìwé ìgbà iṣẹ́ ìgbé wa yóò wá sí lọ́sùn tó bá kí ìṣe nǹkan yẹn tó wọ́n dàbẹ́ kó òkú lájú. ètò orílẹ̀ ọkọ̀ wa àwọn ènìyàn ti yé yóò tún gbà yín lọ tó bá tún yá yóò gbà yín padà yóò tún gbà yín lọ yóò tún gbà yín padà ọlọ́run bá ti ju ẹsẹ̀ ìtọ́nù ìwé gbogbo tó da yóò máa sọ fún tó kò da gbogbo tí ò da yóò máa sọ fún da ọlọ́run bá ní èyí jẹ́ rí ẹ̀fà sẹ́yìn amẹ́lẹ̀ owó ti ẹ̀ sọ ọ̀nù àmà làwọn ohun. màmá ìyá rẹ̀ ló ń ṣe ìgbìmọ̀ ọ̀rọ̀ àwọn ìgbé wa lọ fún ọdún pé èyí ńlá ẹ̀rẹ́ lómi èló ni wọ́n ta inú oyin kan kò ní ilé ìbọn lára àárọ̀ ẹlẹ́gbẹ́ tó bá já jẹ tó bá yóò fi kú yóò fi fọwọ́ gbá orí ó kò rè ó kú ká nínú èyí ó lọ ní ìyẹn ló dà bẹ́ẹ̀ kú lórí òní bára mú ọmọ kan aládùúgbò kan lókùn ọmọ kékeré gbáà wọ́n ń fa ilé àti mú àtẹnu èyí wọ́n ń jáde àyàwó àmì á ah, ìyá kan ló sì di ẹni ilé ah, àwọn àbọ̀ rẹ̀ igbó ó àwọn tó ń tà ní rẹ̀ náà tó bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ nìyẹn àwọn mọ̀ lọ́sọ̀ nínú náà ṣe nǹkan gidi ló kó láyé làwọn ọmọ lábàtọ̀ ọmọ bá jókòó dáadáa tó yẹ ọkọ̀ ẹ̀ tó ti wà ní ọpọlọ tó o ní òbí ń ta sísẹ̀m tó o ti ń ma gbowó tó ń lò nínú àkáǹtì alákáǹtì tó o bá lè lo ọpọlọ yẹn ó yẹ kó o ní ìyòkó náà tó tọ́ òṣèré ṣùgbọ́n tó yẹ kó ọdún èyí ló yá èyí ìdòlówó ẹ ti máa ṣe ìtawọn ọmọ ẹ èmi àtàwọn ọmọ lẹ́yìn tó mẹ́ta àwà ní mọ́ọ̀lù jẹun mo wá ń sọ fún ọdún mi ẹwà àwọn ọmọ ìyàwó yàgò mọ wa rà ẹ ní nǹkan rà pẹ́ bí ní kan ara tó ń bọ́ kan ra mi ní àìsíkú ní ìlú tọ́tán nígbà tí mo fi owó àwọn nǹkan mi ti ní ìdè ràkùnbọ́ọ̀mù ra àìsíkú ra bisikíìtì tó ní wọ́n rẹ̀ wọ́n láti fẹ́rẹ̀ gbogbo wọ́n rà mí bẹ́ẹ̀. èyí ló mọ̀ fún wọn ní àwọn nǹkan yẹn ìyàbà ọlọ́wọ́ bá ó ti sàánù mùsùlùmí tí tó kú ló bá ní kọ́kọ́ ọlọ́ ọ̀rẹ́ fẹ́yẹ́ sí ààrẹ tí ìṣẹ́wọ́ sí fẹ́ ìrẹ́ tó lè dá dáadáa mà nílé ìgbà ilé ìgbà ṣùgbọ́n ní oṣù tí kọ́kọ́ máa ń ṣe ní oṣù ìdáyà àwọn aláìgbàgbọ́ ní pé èsì yóò ṣe àwọn àìdá tí wọ́n ń ṣe yẹn yóò ṣe lọ́sọ̀ọ́ kò wá sí iṣẹ́ lè bá wọn lọ wọ́n sọ pé yóò rí ká wọ́n lè fi dá ọlọ́mọdé ajá mi náà torí pé àwọn tó ti dá yẹn wọ́n dá mi náà yẹn ṣètò àwọn ọmọ ṣe àìdá yẹn lọ́sọ̀ọ́ lójú wọn yóò mọ bàbá tó ti gbé bàbá ilé ẹ̀ẹ́dì ká nígbẹ́ máa sọ̀rọ̀ yẹn olóbi ẹ̀sìn òdùbá ìwé ẹgbẹ́ yóò ṣètò ọmọ ìṣe gbogbo nǹkan yẹn lẹ́sẹ̀ nínú ẹ̀yìn ẹ̀ yóò àmọ́ rò ló ti gbá yóò wọn rò ló ń ta ju gbogbo ìyàn lọ. Ọlọ́ ọ̀la ṣe wá fún wa ti sọ́dún gba ìkìyàmà tá a bá ní kí wọ́n wọnú náà. Ṣètọ́nù náà wọ́n jọ wọlé náà ni. Ṣètọ́nù ni ó jẹ́ aládùúgbò wọn nínú náà ṣètọ́n ní ó jẹ́ alábàárin wọn nínú iná wọ́n jọ wọ́n lẹ́nu. Ẹ̀wọ́ bà wọn náà wọn ò ní bẹ́ẹ̀ tẹ̀lé ọlọ́dún àá. Tó bọ́ọ̀rẹ́ mi ní láyé níbi iná ẹ̀sìn gbogbo wọn tó ní wọ́n kájú sí mẹ́tíréṣọ̀ èyí bá ọmọ ọ̀dọ̀ pé ẹ̀ iná ní òkú iná làwọn lọ. Èyí ò ní ìbò ẹ̀yìn báyìí iná ní tèmi o ẹ̀rọ àwọn àbà wọn ò ní fẹ́ pé ìṣe wọn àmọ́ ní ọjọ́ wọn àbájẹ ọlọ́dà ara wọn ìbọ̀rọ̀ yìí lẹ́yìn. Ọ̀rẹ́ yín náà lè fi ọ̀sẹ̀ yìí èyí máa lọ náà lẹ́yìn náà ó lọ. Ọlọ́run wá jẹ́ kó mú wa sábà tún jẹjọ wọn mẹ́sẹ̀ nínú sọ́ọ̀tì ìgbọ̀ yìí. Ọlọ́run wá jẹ́ kó mú wa bá wọnú náà pẹ̀lú èṣù ètò ìrà máa sọ nínú náà fáwọn àjàmọ́ rẹ̀ tó kó wọn náà. Ìgbàgbọ́n ọkọ̀ bá dájọ́ ọkọ̀ wọ́n wá ọmọ náà wọ́n náà tó máa àlùjẹ́ náà wọ àlùjẹ́ náà. Ọlọ́wọ́ bá ètò máa sọ fún ẹgbẹ́ yìí ìrìn tó ń tẹ̀ tẹ̀lé ìláyé. Ìgbàgbẹ́ ń bẹ láyé ọlọ́run bá ń tàdéhùn òdúró. Ẹ̀gbọ́sọ́lọ́ ń bẹ́ẹ̀ mọ́. Bọ́lá ń bẹ́ ń sọ sí ẹ̀lẹ́ ní ètò náà ń sọ sí ní fún ìṣòrí lẹ́gbà. Mo sì mọ́ mi fún yí, mo sàdé òkun ní ìbọn mo jàǹbá yín lórí ní ìṣẹ̀lẹ̀ déwájú ọ̀rọ̀ ọmọlá ọmọjẹ iníyà. Ẹgbẹ́ láyé gan náà ni ò lágbára kankan lórí yí ẹnu tó mo pè yí ẹ̀sìn dábí lóhùn. Bẹ́ẹ̀ láyé ìlú tó fi ìwé Wọ́n ń ṣàtúnṣe àìdá tí wọ́n ń tẹ̀ ọ́ tí ọ̀wá ń tẹ́jú pápápápá lórí olóṣù yìí. Èyí ó máa sọ pé tó o ní.

tó tẹ̀lẹ̀ tó sọ fún wa tí kó wá náà lè máa tó èyí nínú ọ̀rẹ́ wa èyí tí èyí lè ṣe òun tó máa èyí ọlọ́dọọdọ nínú ẹ̀yìn ní ẹ tó bá ti ríṣẹ́ ṣe nínú ọkàn yẹn yóò gbé nínú ọpọlọ ọpọlọ òòrùn tọpọlọ bá ti rú ó kú tẹ̀sán láti èyí tó parí tẹ̀sán ẹ̀mí ẹ̀ ní òmọ̀kọ́ ju àìdáná bí dáadáa kò wá níjọ dáadáa àìdá yóò máa jọ dáadáa olùbẹ̀rẹ̀ jẹ́ lára rẹ̀ nìyẹn gbogbo ẹnikẹ́ni tó bá torí pé munkar maruf lọ́jọ́ lọ́dọ̀ ọjọ́ ní tí ọ̀dá yóò máa jọ tó dáa tí gbogbo ayé bá ń sọ pé tó ń ṣe tó ìgbà èrò tó ìlú rẹ̀ èyí ti ṣiṣẹ́ rẹ̀ gbogbo tí ó da ayé bá ń sọ gbogbo dá lọ́dọ̀ ọjọ́ lọ́sàn gbogbo ayé òun wò lájú irú ẹni bẹ́ẹ̀ ti wà nínú páńpẹ́ ìṣù tó tó gbogbo ohun tí ò da yẹn lè tó sọ gbogbo da gbogbo ohun tó da èso ohun tó da ọlọ́run bá tó bá tó yà sí i àmọ́ ọwọ́ wa ní ìhù ìyá ọ̀rọ̀. Ọlọ́run ló wá jẹ́ alábàárìn wọn níjọ́ gbogbo àlèkè àmọ̀ nínú náà. Ọlọ́run ló wá gbogbo ọmọ ènìyàn bẹ́ẹ̀ wàlàwù adákùnà ní ìjìyà ẹlẹ́ta ilé ìròyìn ọmọ ẹgbẹ́ ti wọn nínú ná ọlọ́wọ́n ọba kó sọ wá ń bẹ̀ kí mẹ́sì wá lọ́mọ aná àfọ́ àwọn alhafi ti lu kẹfìr wọ́n ní jẹ́ kù sàhálà wọ́n nínú áyà yìí ọlọ́wọ́n ọba ó ń sọ fún wa annahu arsala ila al-umam al-qaliyati rusulan wa kadhaba fi àwọn òjíṣẹ́ àwọn ìjọ tó pọ̀ sí sáwájú àmẹ́sànlá àrùsọ́lá tọ́lọ̀ wọn bá hàn òjíṣẹ́ sí wọn tí wọ́n ti pe àwọn òjíṣẹ́ yìí nírọ́ wàlákàyà Muhammad ní ìwà ní kamilal musulmi na musuwa àríkọ́ṣe ń bẹ wúra ànábì ìbáwọn èèyàn tó sí wọ̀nyí náà wọ́n ti pe rẹ̀ táwọn òjíṣẹ́ ọ̀rọ̀ ọba tó ṣáájú wàlá ìhàyìdánilẹ́kàtọ̀ di ibùkáwó mẹ́tàlá Báwọn èèyàn rẹ̀ ń pè ọ́ ní lọ́rẹ̀ mọ́jọ́ dọ̀là. Bí wọ́n kọ sí ẹyẹ mọ́jọ́ ó nira bá wọn torí báwọn tó bá jí náà wọ́n ní wọ́n wọ́n pa. Wà á máa ní fún ẹ̀lẹ́rí ilẹ̀ kẹta bèrè. Wọ́n ti jẹ wá rí àwọn aláìjàpọ̀ àwọn ẹlẹ́bọ tí wọ́n ń pe àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba ní onírọ́. Wà á ti èsì ló ń pè irọ́ lóde fún wa èsì ló ń pè òkùnkùn nímọ̀lẹ̀ fún wa èsì ló ń pè oyè jíjà ní bísínẹ́sì fún wa èsì ló ń pè ìpanilẹ́kùnjayé níyàwó bísínẹ́sì fún wa èsì yóò máa fún ní orúkọ míì kó bá àyè ìfúyẹ́ lẹ́nu wa ẹ máa wọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹ̀sìn bẹ́ẹ̀ bá fi ẹlòmíì mọ́lẹ̀ ewé olóṣèlú ló ń fún òun náà lóòrùn ìgbéyàwó ní kàn nìyí ìlú tí ọmọ ẹ̀dọ́gbọ̀n yìí kan yóò fẹ́ dọ́gbọ́n tápamọ́ ìlú kan bí ẹ̀sìn lòún ṣe nàìjíríà lòún ìlú èyí ó ní jẹ́ tó jẹ́ pé jìbìtì ó nìyọ́ lọ́dọ̀ tó ọmọ yìí tí owó kàjọ wà lọ kàjọ lọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí èyí ó lọ tó gbogbo ló dá ìlànà ìṣẹ̀lẹ̀ yìí ní ìgbìmọ̀ tó ń láyé. ní àbọ̀ àwọn akókò kẹfì wọn lọ́wọ́ ń sọ owó ẹ̀kú ní ọmọ ìlẹ̀ o ìgbé tó bá ti jọ́ náà èṣù náà ni wọ́n bábá wọ wájú èṣù ni wọ́n bábá wọ ẹ̀gbẹ́ wọn èṣù wọ́n máa ń ayé òun káàkà ìṣòkú bá ti wà nàkà wàláyà ń dínkù làwọn ọ̀làkọ èso ìnílẹ̀ dáwọn sílẹ̀ níwájú ọlọ́wọ́ wàláàkọ̀ yìí padà nù bí wọ́n bá pariwo ariwo owó òní ní ìtumọ̀ níwájú ọlọ́wọ́ wọ́lẹ̀ ohun àdáàbò àyè ìyẹn lókè lóòrùn lọ. nínú tẹ̀síwò wa ti ní ọlọ́run ọba ó jẹ́ ká mọ̀ wípé gbogbo ìwà táwọn aláìgbàgbọ́ gbogbo ìpa nǹkan ní ìpapọ̀ mọ́ lọ àwọn náà sọ pé àwọn ọ̀fẹ́ mò ń lo èsì ní ọdún wọn èsì ó wọ òdodo láti irọ́ yóò wọ irọ́ láti òdodo ẹ̀sìn yìí ṣíṣe ìbàjẹ́ lẹ́kọ̀ọ́ tuntun ìbàjẹ́ ṣe lójú iṣẹ́ ìṣẹ̀tọ́ nìyẹn tó bá wá rí bẹ́ẹ̀ ẹnì kọ̀ọ̀kan náà á ṣe ìdára òun ṣe ìdí ọ̀dà ẹnì kíní sọmọdé òkèlè ọ̀dà àbá ní ọ̀dà ọmọ ẹgbẹ́ sọ pé kò èyí tó jẹ ọ́ ní kò dá gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ni ọlọ́run tó rọ kiri káàrẹ wọ́n ní tó ń torí ọ̀dà ìwọ́dà ní ìlú ìlú ìlú ìlú dá ọ yẹ ọmọ tó ṣe tọ́ọ̀nù ní mẹ́tọ̀ rẹ ṣe tọ́ọ̀nù òní ìsọ̀rọ̀ ẹ̀fọ́ nítorí pé gbogbo èèyàn tí ó lè ní òfin bá fẹ́ tà lọ́wọ́ rẹ bó o wúlò ohun tó yá rẹ nítorí wọ́n fẹ́ gbà kankan ẹnìkejì tó fọ gbogbo sọ̀nà lórí ẹnìkẹta tó gbogbo sọ̀nà gbẹ ẹni tó ọmọ ẹni jẹ́ tún pè ọ̀nà òkú tó kù ìtọ́ ọ̀nà ọmọ ọmọ ọmọ dàwọn olóògbé wọn ní ọmọ ìwọ nìkan ó yẹ kí ọmọ òye ara rẹ lọ́pọ̀lọ́ ọlọ́run ti mú àtúrú ṣe tọ́ọ̀n fún wa nínú alkọ̀hán ọwọ́ wa lókù abẹ́ ọlọ́run wa ní títóbi rẹ̀ ọlọ́run mẹ́jọ ká kó sínú pápẹ́ ẹ̀ àtúnṣe onígbéṣe náà yóò lẹ́bẹ̀ tó ń gbogbo àwọn ìlẹ́lò lórí ẹ̀ ìmọ̀ òun òun òṣìṣẹ́ dání kan wọ́dọ̀ òṣìṣẹ́ ní ẹ̀yẹ́ bí wọ́n fi gbà hún ìyẹ̀ fún mi àpàbù èṣù ọmọ ẹ̀ dání kan wọ́n náà ó ń wá àwọn táwọn ń wọ́ táwọn ọ̀rẹ́ náà ọlọ́mọ sàwà lọ́mọ lẹ́yìn èṣù lóṣìṣẹ́ àgbọ̀ ìṣọ̀rọ̀ ní oṣù aláǹfà àwọn ìta àti gbọ́lẹ̀lẹ̀ náà ọlọ́mọ sẹ̀kẹ̀ òun lò fún wa. tọ́ lórí ẹ padà lọ sínú alukur'an lọ sínú ọ̀rọ̀ àmọ́bí lọ gbọ́wà lọ gbọ́rọ̀ lọ kó o lè tètè lórí ẹ padà ṣùgbọ́n lè ní àkàtì òkè gbọ́rọ̀ lọ òun ni ó ti máa gbọ́ orin yẹn ti yí ìmọ̀ ẹgbẹ́ orin wá àti ìṣẹ̀ ìtọ́ọ̀nù orin orin gbọ́ wá àti lọ gbọ́rọ̀ ọlọ́mọbọ ni ó mọ gbọ́ àwọn ẹ̀rọ burúkú ni ó mọ àwọn pàápàá jùlọ pẹ̀lú ọ̀rọ̀ fóònù ó ti láwọn ibi tó sọ̀ káàdì yìí tí wọ́n ti máa fún ní ìmọ̀ràn burúkú títí sọ̀rọ̀ ló ti wá ṣe ìṣèjì tó kú tí ò ní dúró fúnra rẹ̀ gan mọ́ ìpìlẹ̀ ìtàgé tó lè wúlò lẹ́nu ọlọ́mọdé tó sọ ìjọba lórí ilé ìtàwí ọlọ́mọdé ìṣẹ́ra àwọn ìgbà tí ń gbọ́jọ́lẹ̀ náà ọlọ́mọdé tó ń gbọ́jọ́lẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́run tó bá di ọ̀la ìṣá ọlọ́run àtúmọ̀ tẹ̀síwájú sallallahu wa sallam ala nabiyina muhammad sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallam taslima onígbò rẹ̀ bẹ̀rẹ̀ wípé can a muslim brother die die if wear wọ́n ní ìjọ muslim ọmọ mùsùlùmí ọmọ ìyá mùsùlùmí pé mùsùlùmí lè die ó pa irun rẹ̀ láró dúdú àti tọ́lọ̀ ní anábìá Muhammad sallallahu alaihi wa sallam anábì pọ̀ fún wa pé a ò gbúdọ̀ pa irun wa láró dúdú bí a ti pé ewu tó ń jáde lágbọ̀n rẹ ni àbí ọwá ní sábọ̀ ọ̀gbìn aró dúdú wọn pa kí wọ́n gbà mọ́ rẹ̀ wípé oṣù bàbàlagbà irú ìṣesí yẹn ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì ní ààbò òjò bẹ́ẹ̀. àmọ́ lórí ayé ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn máa já ìrìn gbogbo láyé ànábì ìgbà tó ń ṣe fẹ́lẹ̀ tuntun ni wọ́n ti máa pa wọ́n máa pa ní fẹ́lẹ̀ bíi fáàm inú làálì yẹn wọ́n máa gbogbo e. ẹ pé yóò pa àwọn yẹn padà sí kúrò ní kankan ṣùgbọ́n tó ní ànábì náà mà sọ wípé ká má lo kọlọ ojú láti pa irúgbà wa ní àbí orí wa bákan náà èyí tó wá wọ́pọ̀ láwùjọ wa lónìí tí orí ẹlòmíì tó ti di orí kàásù tó ti di régbò green kọkù yẹlò onígbà gbogbo ohun bàbá yìí ọ̀rọ̀ lè lè ní márùn àti lórí bí olóògbé ń tẹ̀lé èyí ò ń dá ìdáàmú bí o. torí pé ó bá ti fi ẹnu báwọn ó ti ní ojú táyé ìdùnnà ìwọ́ ó bẹ̀ sí níbi tí wọ́n mọ̀ ẹ́ sí ọmọ. ọ̀pọ̀lọpọ̀ àwọn sábẹ̀ máa ń ṣe lé ìlú ìdìbò ní kí ó lè gbọ́ ọwọ́ tuntun kankan. wọ́n kàn sá yellow brown green purple oríṣiríṣi gbogbo àwọn nǹkan yẹn tá a bá ní ìpìlẹ̀ àwọn nǹkan yẹn tọ́ ká wo àwọn tí wọ́n máa ṣe ìgbésí rẹ̀ ànábìdẹ̀ tó ló ń tẹ̀sán gba ẹ̀dọ̀kọ́ ní ọ̀wọ́ ẹni tó bá fẹ́ pa olùgbọ́n rẹ̀ láró tó ṣe fúnkan ìgbàlá ìlú àmì ìgbà ṣùgbọ́n mọ́tò black mọ́tò pa àwọn arìnrìn súnà wípé àwọn tó pa olùgbọ́n wọn láró lọ́jọ́ ayé ànábì kọ́lọ̀ ní ilé ẹ̀ẹ́dógún lẹ́tù pánúgbà àtà inú lónìí èyí lórí ẹ̀yà ẹ sì máa wú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n máa ṣe náà àwọn ọmọ ọ̀tọ́ta nígbà tó wá ń sọ pé ìwọ mùsùlùmí ló wà lẹ́sùn kúrò tó ẹ wá ní orí òṣìṣìlà sí irun dúdú àmì pupa yẹ́lò green pọ́pù gbogbo ẹ̀ ó ní ìwé ìwé ọmọ ká ah! ẹ sì fẹ́ ní ilé mi tó lẹ́nu ọlọ́ọ̀bá ẹ̀mọ́jà náà àwọn ọmọkọ́mọ ṣùgbọ́n bẹ́ẹ̀ fẹ́ pankọ̀rẹ́ tó bá wù tó bá wù nígbà láyá o lè ní làálì bíi brown olùdókà ìfúláì ìgbà tí ewu tó bá jáde níbẹ̀ òbí ìlọ́pọ̀lọpọ̀ àwọn ọmọ tí wọ́n ń parí ìtàn pamọ́ yìí òjò ìgbà tó ń bẹ̀rẹ̀ àṣà àwọn kan ẹ̀ tún náà àwọn ọ̀tà fi òun ní òṣìṣẹ́ ọlọ́run láti ilẹ̀ tó tó ẹ máa wo ṣẹ̀ǹtọ́ọ̀mù tí ọmọ tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí irúkú bá lè yọ lórí rẹ àbí ní agbọ̀n rẹ òjijì ni àbùkù ló dànù àbá ẹ lọ́jọ́ tó dànù ẹ̀jẹ̀ tó kódà ọ̀kan náà wà fà ó ní ìdá kọ́ńdà mọ́ra lórí ìmárìkì wà bùjá bùjọ sáárò wàlẹ́ ìgbàlàwó nínú tàbá kọ́bọ̀ mi ẹni tí ó ń lo wà ní orí bàbá yìí tí òṣèlú lọ́wọ́ òṣèlú ti fẹ́ àbá àgbàlagbà ẹlẹ́gbẹ̀kọ̀. ṣùgbọ́n láti kò tàwà ẹ̀jẹ̀ náà ewu tí èso àdìmú sí pàbùkù kẹyàn ewu tó wá rí báyìí ẹlòmíì kò lówó lórí ó sì lọ sí ewu ewu tó tọ́ ẹrẹ òun ní ewu ní tí gbogbo ewu ẹwọ tó sì ti yẹpẹrẹ lánàá ó tún ti ṣe ìjẹ ó tún ti gbé bọ̀ láti ìdílé lórí èsì òkú òògùn gbàgbà ìtọ́jú kan kọ̀kọ́lọ àwọn èèyàn ó kọ̀kọ́lọ àwọn ọmọ kiri tó látara délé ẹjọ́ ká gbàgbọ́ ní lòdì kẹsàn-án fún wa nípa ìgbà tá a lè dáì ìgbà tá a lè fi kí ni tá a lè fi dáì ẹni tí ó jẹ àwẹ̀ nínú oṣù Ramadan tí Ramadan wá parí tó wá fẹ́ san àwẹ̀ yẹn padà ó wá ń san lásìkò tá a máa ń gbàwẹ̀ ṣàwáì àwẹ̀ mẹ́fà nínú ṣàwáì yẹn ó wá ń gba àwọn yẹn ó wá dà níyàn méjì ó dà níyàn pé ń daṣà wá ó tún dà níyàn pé òun dá àwọn tó ń jẹ padà pé èèyàn lè fi òkú kan pẹ̀lú ẹ méjì bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ tí ọba fẹ́ ń ta àwọn tó ń jẹ tán tí ọba fẹ́ daṣà wá àbúṣà wá yìí bọ́bá gba ṣàwárì ló bá òní àwọn tó jẹ́ orílẹ̀-èdè nàmbà àmàlì ìgbìyànjú gbogbo tọ́lá bá ń gbé àníyàn òun náà ni wọ́n lè fún ọ ládàá ilẹ̀ fún wa abẹ́rẹ́ ọ̀gá fún ara rẹ̀ fàálà yọ̀rọ̀ wà fún àmì àkóyọ̀ وصلى الله وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى اله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله